now mo kí wa káàbọ̀ sí abala ìdáhùn àti ìbéèrè àmọ́ síwájú kó tó di pé a máa fọ èsì sí ìbéèrè kí a gbọ́ ìkéde pàtàkì yìí Facebook account méjì ni mo ní ọ̀kan Imam Aburọ̀yìmá ìkejì Imam Aburọ̀yìmá Ìbàdàn látara àwọn ìṣòro irinṣẹ́ lánàá tí imam Abu Rahima ó ti ní problem kò open mọ́ but imam Abu Rahima Ìbàdàn ló wà open èrò orí rẹ̀ sì ti kún fún ẹni tó bá fẹ́ máa rí wa wò torí pé ń bẹ nínú àwọn èèyàn tí ń wùwà tó ga sí pé orí àkáǹtì kìíní àkáǹtì kejì ni wọ́n ti ń láǹfààní àti máa wò wá. now tí àkáǹtì kan ti wá close down yìí àwọn tí wọ́n dúró sórí pé bẹ́ẹ̀ làwọn ti máa rí wa wò wọn ò lè rí wa wò ní òní. dípò yẹn orí péèjì ni kẹ́ ẹ ti máa lọ wò wá Talim TV láti lè ṣe yẹn lọ sí àkáǹtì ti Imam àbúrò ayé mọ́ Ìbàdàn tàbí sáàtì fún Talim TV direct kó o kílíkì follow àti like ọ̀wọ́n tó ṣe nìyẹn o bá ti kílíkì follow tó kílíkì like ìgbàkígbà tá a bá ti wà live o máa rí notification o máa rí notification okay. all marine notification so ìyẹn jẹ́ abala ìkéde oníbèrè béèrè wípé dèdé àkókò wo gan-an ni ó gbọ́dọ̀ tàbí ló pọ̀ jù láàrin ikú òkú àti pínpín ogún rẹ̀ kí ni òdiwọ̀n ọjọ́ tó pọ̀ jù tí ò yẹ ká tayọ ẹ̀ fún pínpín pínpín ogún òkú lẹ́yìn òkú èsì ẹ̀sìn wa. ohunkóhun tó bá ní ká ṣe ó máa ń fi àlèmùbádára kún mùbádára ni yíyára ṣe nǹkan náà anything tí ẹ̀sìn wa bá ní ká ṣe ẹ̀sìn máa ń jẹ́ kó yé wa pé ohun tó ń bá ti ní kẹ́ ṣe o nínú ẹ̀sìn o ẹ má ẹ má lọ́ra o ẹ má fi falẹ̀ o àfi tó ń bá mọ̀ọ́mọ̀ tó sọ pé ẹ fi falẹ̀ ẹ̀yẹ́ wo kéèsì irun ọlọ́ọ̀ni á ti irun ìtumọ̀ ẹ̀ ni pé básìkò irun bá ti ń wọlé báyìí lọ́ọ̀kì òkè àṣẹ míì ló ṣe wà á wá pé tí oòrùn bá gbóná bóódì lásìkò kan ẹ lọ́ra so the general ruling lórí ẹ ṣe ẹ ṣe ó ní pé ẹ tètè ṣe that is the general ruling tẹ́sí gbé kalẹ̀ tá ń lò therefore bí òkú bá ti kú a gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ ìtètè pín ogún rẹ̀ ni. ìyára yẹn ohun tó máa jẹ́ òṣùwọ̀n rẹ̀ òun ni bí ogún onítọ̀hún bó ṣe jẹ́ alábọ́ọ́dé tàbí oníbọ̀ so simple ni àbò complex torí pé ogún nígbà míì àmọ́ simple ogún nígbà míì àmọ́ complex bí àpẹẹrẹ ní ìsìn ẹnìkan tí ó kú nínú wa recently abu mujahida kí alọ́ọ̀bá ní fọ̀rùnkẹ́ kálọ̀bá ní yọ́nú sí ọmọ ìyá wa dáadáa ni ọmọ ìyá wa dáadáa ni nígbà tó kú ogún rẹ̀ simple lọ́nà wo ìyàwó kan ọmọ mẹ́rin ok ìyàwó kan ọmọ mẹ́rin wọ́n dàbí ẹni pé ọmọ mẹ́rin yẹn obìnrin méjì ọkùnrin méjì àbọ́kùnrin mẹ́ta obìnrin kan no wọ́n dàbí pé ọkùnrin méjì obìnrin méjì ni ok now àwọn tó jẹ́ dúkìá rẹ̀ a sọ fún àwọn tó gẹ́gẹ́ business partners wọ́n ṣàjọ lẹ́yìn tí wọ́n ṣàjọ tán wọ́n hand over rẹ̀ fún ẹni tí ó sọ dowó lójú ẹsẹ̀ wọ́n sọ dowó lójú ẹsẹ̀ a sì pín ogún yẹn fún ìyàwó àtàwọn ọmọ kọ̀ọ̀kan ẹ̀gbọ́n kọ̀ọ̀kan àbúrò tí òkú bá ti lè bímọ tó ń gbọ́ tí òkú bá ti lè bímọ ogún rẹ̀ ò kan ẹ̀gbọ́n kọ̀ọ̀kan àbúrò ọ̀wẹ́n tó gún tún lè kàn òní tó kù bá ní òbí láyé tó ní bàbá tó ní ìyá ìpìlẹ̀ nu ìpìlẹ̀ bò náà sì wálé ayé nu so a gbọ́dọ̀ gbàgbé tódò bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ọ gbọ́dọ̀ gbàgbé àwọn tó sì ọ̀wá sáyé tò táwọn yóò bá sí láyé tó sì níyàwó tó lọ́mọ ogún rẹ̀ ò ní kọjá àárín ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ díàfọ́ ohun tó bá ní í ṣe fẹ́ gbọ́n rẹ̀ ohun tó bá ní í ṣe fún àbúrò rẹ tètè ṣe kó o tó kú ni o ẹ̀gbọ́n rẹ àtàbúrò rẹ ò lè jẹ́nu ogún rẹ o torí o ti lọ́mọ láyé o o ti lọ́mọ láyé so tó bá ní ẹ̀bùn tó fẹ́ fún wọn tètè mọ fún wọn wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí tó bá ikú pi <laughs> wọn ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan mọ́nu dúkìá rẹ̀. ọwọ́ àwọn tí ó jogún rẹ̀ ò tayọ bàbá rẹ̀ ìyá rẹ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. now ogun tó simple ni ogun tó dá sí pé a tètè convert ẹ̀ sí owó lójú ẹsẹ̀ a sì pín fún ahọ́ndọ̀fà rẹ̀ fún ìyá wọn pé so gbogbo mo ní kí kó fún ìyá wọn lẹ́yìn ìgbà tí mo sọ ìpín tí ẹnì kọ̀ọ̀kan ń so ogún yẹn sì ń báwọn ogún mi ń bẹ tó dá sí pé yọ bọ̀ ha pàápàá ètò bá ní ṣe pẹ̀lú gọ́fọ́mẹ̀ntì tí wọ́n sọ pé owó kan tó jẹ́ ẹ̀tọ́ aláìsí tẹ́sẹ̀ mọ́ prósẹ̀sì lẹ́yìn ọdún kan tẹ́ pé ọdún méjì yẹn sì wà lórí ẹ̀ àfijẹ́bá tó bribe wọn ni wọ́n tó bá yín sanwó yẹn definitely irú ogún bẹ́ẹ̀ ó máa pẹ́ ó máa pẹ́ however ẹran ti general principle lórí àṣẹ alimubadara ìlàáfín lè kọ ìrat kódà tọ́pìkì kan nínú nínú ríálì sọ̀lẹ̀ yìí bí mo ṣe wí ohun alimubadara ìlàáfín lè kọ ìrat ìyára lọ síbi àwọn iṣẹ́ olóore ẹni ẹni ohun tó bá ti jẹ́ ṣe é nínú ẹ̀sìn má sọ pé ó mà tẹ̀sílò hmm, tètè ṣe ni àfi tásẹ̀mí ìbá wá tó bá ní olùsọ̀rọ̀ now tí ogún tó bá há sọ̀tún tó há sósì ogún tá a fẹ́ pín ló ti há síta yẹn ìgbà tá a bá tó rí gbà pé náà látò pín ìyẹn báyẹn nínú nǹkan tá a wá fi gbọ́dọ̀ tètè pín ogún as uh, possible as we can òun ni pé ká sọ pé òkú kú ó fi ìyàwó sílẹ̀ ó fi ọmọ sílẹ̀ ok ó fi bàbá náà sílẹ̀ tẹ́ ẹ̀ bá tètè pín ogún ta ló tún máa ń tí ikú kàn nínú àwọn tí ó jogún so ẹ ní jẹ́ kó rí nǹkan kan pọ́nlá kó tó kúnu so ogún tẹ́ẹ̀mọ́ pín lẹ́yìn ogún ọdún ọgbọ̀n ọdún àwọn kan ti kú náà ọ̀dọ́ kíkú tí wọ́n kú yẹn o kò ní kẹ́ ẹ má pín ogún tiwọn o ogún tiwọn ẹ pín toró ṣeé kó gásíkẹ́ ń tó kù yẹn ó fọmọ sáyé lọ so ogún tiẹ̀ ẹ̀ pín ẹ wá gbé fún àwọn ọmọ rẹ̀ kò dí fífún ní ogún lọ́wọ́ ṣùgbọ́n àjẹkó náà jẹ ìgbádùn díẹ̀ nínú ogún tí ó kàn so ohun tó dáa jù lọ ni pé as soon as possible ẹ tètè pín ogún àmọ́ ọjọ́ mélòó wà ní yíyá rẹ̀ ọjọ́ mélòó ni pípẹ́ rẹ̀ kò sí àkọọ́lẹ̀ yẹn ogún ni ó determine bí ó sì tètè yá sí tógún bá wá yá ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pín ogún ẹ gbọ́dọ̀ jẹ́ kí ó kò jù bá ń lọ. Naam. tá subu itan ìtàn rìwáyà la ilaha ilallah wahdahu la sharika lah hamd wa mewa. ala kulli wa yumit wa huwa ala kulli shay'in mẹ́wàá rìwáyà míì wá ó ní ká gbólóhùn yẹn ní ìgbà ọgọ́rùn pé ó ọgọ́rùn tọba ti tọba ti ṣe ọgọ́rùn lásìkò tó yẹ kó o ṣe mẹ́wàá ó ti kó ọgọ́rùn àti mẹ́wàá ìyẹn ó ti kó sínú nù fífi ìjọsìn kan fífi kó ìjọsìn méjì sínú òun nìyẹn jẹ́ ó lẹ́tọ̀ bẹ́ẹ̀ ok. Mm. ẹ má hun ìbéèrè o ntọ́ ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ o torí lẹ́ ń ronú sí wọn o. <laughs> ọ̀ya. wọ́n ní ẹnìkan fẹ́ kí zúrì àwọn kan fẹ́ kí asúrì ṣé oní zúrì ṣó lè kí fún àwọn oní asúrì tàbí oní asúrì ṣó lè kí fún àwọn oní zúrì pẹ̀lú àdíìsì Mu'adh ọmọ jábàlì yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó yẹ kí n sọ ọmọ nínú ọ̀rọ̀ oní zúrì ó lè síwájú kírun fún oní asúrì oní asúrì ó lè síwájú kírun fún wọn ní zuhuri the same thing pẹ̀lú mọ́gìrìbà nìṣàì ṣùgbọ́n kò sáǹfààní ẹ̀ láàrin asri àti mọ́gìrìbì irú àǹfààní yẹn kò sí láàrin irun asri àti irun mọ́gìrìbì so bó ṣe jẹ́nu okay. àwọn kíni àwọn wèrè. oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé míyàn bá wo ìta ní ìsìn ní ìpè mi sábà jáde ní òjì kémi ọmọ oní <laughs> tí yàn bá wo ìgboro ní ìsìn ó ní àwọn tó ń rán mad wọ́n sà ń pọ̀ sí ni wọ́n ń pọ̀ sí ni lọ́kùnrin ni o àti lóbìnrin kódà àwọn tẹ́tùn rí nírìí àfáà ẹ tún rí pé eléyìí nígbà tí ọba máa sọ̀rọ̀ jáde lẹ́nu ẹ rí pé ah, ọpọlọ ti kúrò nínú cavity rẹ̀ ó ti bọ́ síbòmíì kí ni àmọ̀ràn tí a lè mú wá fún wa àmọ̀ràn àkọ́kọ́ kọ́mọ́bà di àràmọ́ mọ́ fọwọ́ fa kórìírí ó fi dàrú mọ́ ṣàfọwọ́ fà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí wọ́n ń dàrú àbí mọ́ ọ̀wọ́n nínú wọn o àfọwọ́fà ló pọ̀ ju òun nígbà tó bá ń lọ rèé ṣe àdúà tó o mọ̀ túmọ̀ o ń lọ ṣe àdúà tó o ni gbogbo tí bá ti ń lọ rèé ṣe àdúà nákàlè àdúà tó o mọ̀ túmọ̀ kọ àwọn ọkọ̀ àlìjẹ̀nù kan jọ fún ọ wọn ní kó o máa pè é wọ́n náà ń pè é padà torí àwọn kìíní oyọ̀ ọ agbára rẹ ò ní ká ó sì di ẹni tí ó mọ̀ wí kàntàkàntà àwọn àáfàá súnà wọn ì fẹ́ ká ṣe àdúrà kan àti ká mọ̀ tó mọ̀ tá à ń ṣe ládùúà ó tako làákàyè olóhùn tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run bọ̀dí tó fi ń tọrọ rẹ̀ ọmọ túmọ̀ rẹ̀ ọmọ túmọ̀ ẹ̀ ló fi já sí pé option méjì ní bẹ́ńlẹ̀ fún ọ lórí àdúrà ká sọ pé ọmọ kéwú máa lo àdúrà tó tẹnu ànábì jáde sallallahu alaihi wasallam tíyàn bá wá tú ọtọ tó ń wá kún fi ẹnu ara rẹ tọrọ nǹkan tó ń fẹ́ ní èdè abínibí rẹ fi ẹnu ara rẹ tọrọ nǹkan tí ó ọsàmọ nǹkan tó ń fẹ́ fi ẹnu ara rẹ tọrọ rẹ àmọ́ kẹ́nìkan wá bọ̀ ọ̀hún àdúrà kan. Ah, àwọn àdúrà nákàlẹ̀ àwọn àdúrà nákàlẹ̀ tẹ́ máa ń hun ìsábà máa da orí irú ni nígbà táwa wà ní ilé kéwú ilé kéwú oníjàlàbí. a máa ń gbọ́ pé ẹnìkan tó lọ́wọ́ orí ẹ̀ bá dàrú so èrò a máa ń bà wá gan pé ah ọlọ́run tá a bá ń kéwú ọlọ́run má jẹ́ kó rí wọ́n dàrú o. pàápàá jùlọ wọ́n tún máa ń ṣèrú bọ̀ wá pé lọ́jọ́ wòlímà lọ́jọ́ wòlímà pé tó o bá fi lè si alifu ta ó lè rí ó dàrú ni ó à ẹ̀rú ó ti wá bà á ti wá kàákàákàá tá a ti há ó àṣeyìn ẹ̀kọ́ dorí irú nígbà tá a wá wọnú làwọn pé à bó o sì orí ìrè ò lè dàrú wọ́n fẹ́ pe alif ó pe báà kì í dorí irú wọ́n fẹ́ pe tá ó pe tọ́ kì í dorí irú ohun tó o sì pè tún kà padà ní láti lè rí ládà yẹn gbà kò ní lọ síbi kórí ó dàrú ṣùgbọ́n tó lè mú ọ kí àlùkùránì kan kórì rẹ fi dàrú tí wọ́n tò tí tí wọ́n ní rí tò ó ní kó o fẹ́ ka fátíà. ọwọ́ á ní fatia kan bẹ àtòrí kò dì so pípọ̀ fún ara rẹ àtàfà rẹ lẹ́jọ́ tọ́ọ̀nù ẹ̀ dáhùn orí yóò dàrú náà ni ọlọ́run sọ yàsí kalẹ̀ láti àyà àkọ́kọ́ dáyà kẹ́yìn ẹ̀yìn lọ tọ́ọ̀nù ẹ̀ dáhùn ẹ di yàsí àtòrí orí yóò dàrú kò sì ní torí tẹ́ ẹ lọ dàrú yẹn ní tẹ́ ẹ lọ dàrú yẹn Ah, ẹ̀mí yín ò gbé ẹ̀mí yín kò gbé so a lè ké kùránì kórí ó dàrú àyàfi tó o bá sọ kùránì di nákàlẹ̀ tó o bá ti sọ kùránì di nákàlẹ̀ jẹ́ n sọ fún orí rẹ̀ ó dàrú èmi mọ àwọn tá a jọ kéwú nílé kéwú lé pé most of them they are now mad wèrè ni wọ́n wèrè tá a máa rí wọn gbòòrò. kò sí tó mú wọn débẹ̀ wọ́n sọ kùránì di náta lé wọ́n sọ bá ti sọ kùránì di náta lé oríire ó dàrú ni yóò dàrú tàbí o mú kùránì ọlọ́run ọsọ di hàǹtù ọwọ́ à ń bú mímù lójú òun bú tọ́ òun bù lójú o yẹn ni pé òun expand ojú míìmù òun expand òun fẹ́ òun fẹ́ lójú ọwọ́ à ń kó àníyàn bú. ọwa ń kó sínú ẹ̀ orí ìrí ó dàrú alukurani kìí ṣe ewé kìí ṣe gbò alukurani kìí ṣe ewé kìí ṣe gbò sórí ewé wọn lè ní kó o jó kó o gùn. okay.